إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد لين يا عدوك فهو الله تبارك وتعالى يا ترى إفاتة فهو محمد صلى الله عليه وآله وسلم إتالهم على الله كما بان نبي الله كما بان على الله وسلم صحابة àti àwọn ẹni tí wọ́n wà lórí ìlànà rẹ̀ àti ọjọ́ gbígbà àyàmà ọlọ́run dákun sí káwa náà ọlọ́run má jẹ wá yà ọ́. àwọn ọmọ kí ìkàlẹ̀ àwọn àlùfáà wa فضيلة الأستاذ عبد الكبير مسعود حفظه الله ورعاه أؤدوا مي pé àwa ló yẹ ká gbà wọn lálejò ìmọ̀ tó ti dé ṣáájú wa ìyá ni ọ̀rọ̀ àkàndínlẹ̀ àhàtì wal-wa'd ọlọ́nkọ́ bá ní sọ́wọ́n lẹ́sàn-án rẹ̀ o kí gbogbo àwọn àmọ̀sáyè ìmáàmù wa ní àti elégédé àti ọlọ́nkọ́ba àti àwọn bàbá wa ní ìyá kàńtà àti àti àwọn àlàfáà tó wá láti ibẹ̀ náà tí wọ́n jẹ́ bàbá ọmọ àgbà àti nígbà tí a tún kí ọlọ́lá àṣẹnugòkè ọlọ́nkọ́ má bàdàdà yẹn jẹ́ àdáyé sọ ọlọ́lá ni tọ́lọ́mù bá ṣe àìfi pamọ́ àti ọlọ́lá ẹ́ iná ẹni sọ̀rọ̀ mo fi sọ bẹ́ẹ̀ pé àti ọlọ́lá alhaji nurudin ọlọ́nkọ́ bá àtàlẹ́ fi dáadáa yìí àti bàbá wa ọba ọ̀tá ọba sọ́nà àti ya bàbá ọmọ gbogbo akátá ni àti lápapọ̀ àti ọmọ gbogbo ará àdúgbò ìmáàmù àbùtẹ́lẹ̀ tí wọ́n jẹ́ olùgbàlejò àgbà láàyè yìí ìmáàmù mọ́sálásí wa ń gbà yìí kí wọn àti gbogbo àwọn ìjàmá wọn ìlú àpapọ̀lá kí èmi òun ní ṣe ọjọ́ keje nínú oṣù olùfìdá ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mẹ́ta sí ní àádọ́ta hijra assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ìṣe wa tá a bá ti jókòó báyìí á sàfihàn mú ní ọmọ pé àfa ìbọ̀rẹ́ mo tún padà sọ́dọ̀ ní wàásù pé bá ń sẹ̀ń jẹ́ gbọ́ lọ́yà nà àwọn náà sì mọ̀ pé fẹ́ pọ̀ àti àwọn náà làlọ́ jẹ́ lódò òmù láti ti rọ́ọ̀sì mọ̀ ọjọ́ apẹ́ òun ta wò páàsì náà ní pé ká àmúlẹ̀ ká túká ṣùgbọ́n tó nígbà àwọn tún ní àwọn pé kí ìbánisọ̀rọ̀ wà mẹ́kọ̀ọ́ àti wọn tá fẹ́ dá ọ̀pọ̀ kan nínú ẹ̀kọ́ tá gbọ́dọ̀ pé àwọn ọ̀yà wa wọ́n wà pé ìfẹ́ sàn sọ́hátá ọ̀sọ̀ lọ́wọ́ wọ́n fẹ́ nà sí hà lọ́dọ̀ rẹ̀ kí wọ́n nà sí nà sí hà fún òun là á fi lo ìwọ̀nba ìṣẹ́gbẹ̀ẹ́dógún èyí tí atọ̀rọ̀ lọ́dọ̀ àwọn àlùfáà gẹ́gẹ́ bí táìmù tí wọ́n ní wọ́n máa ń gbé òun dó ní bíbá yìí láti lè palẹ̀ mọ́ fún un tí a bá bímọ báyìí látàrí pé a fẹ́ dúpẹ́ abájọkùnrin àpẹẹrẹ méjì lọ́lọ́run ti sọmọkùnrin fún wa níwájú pàtìpẹ́rẹ́ yìí ọlọ́nkọ́gbà ló sọ fún wa. bákan náà kàfárí ọmọ ìyẹn náà ti wáyé lórúkọ tí wọ́n lọ́mọ máa jẹ́ òun náà ni Abdulrahman bákan ìyá jọ wí. kìí ṣe ramoni o ramoni báwọn ẹ̀gbọ́n abrahamu mi ṣe máa ń pè ọkọ ramoni èyí ṣe ramoni èso kan níjẹ́ roman roman èso kan níjẹ́ bẹ́ẹ̀ sùnmọ́ Abdulrahman Abdulrahman yìí kan nínú orúkọ ọlọ́run ọba sùhánù bí tọ́ba dẹ́dà ni kò lè di ọlọ́ha àwọn èdè ọ̀rọ̀ṣùnánà ayán máa tẹ̀lé ọlọ́run asúná olùfọ́sùnà. ọba àpọlọ́run ní àlá àbí kò pé ní ọ̀rọ̀ṣùnán bí yóò torí ó pé ikọ̀ ọlọ́run. nínú ikú téèyàn ò lè dájẹ́ lọ́wọ́ èèyàn ò lè dájẹ́ láwọn olùjàlálà wọ́n ní kí lè fẹ́ ni ẹ wọ́n àlá ìlérò pé ọ̀tọ̀jọ́ èèyàn ò sì lè dájẹ́ àwọ̀ náà àti kí wọ́n fi abdul sí so abdulrahman òun lórúkọ ọmọ wa ó ní àyèdè abiodun bẹ́ẹ̀ torí pọ́tùlà ní arọ́fà àwọn míì ò tún pè ní abọ́dúnrin ó wà àti ọdún ọjọ́ ń rìn bọ̀ lórí ohun tá a fi kan ọdún ní ìsìn bíi ìjọ mẹ́rin ó tún ajọ́dún ní ńlá wọ́n ń pè ní àyèdè tẹ̀lé ọdún léyà ní jẹ́lẹ̀ àwọn ìjọba wa kàn wájú ìhádà nàkọ́ nínú ìṣẹ́jú ẹ̀dógún ilé ìtì àárín nígbà tá a ti mọ̀ yí pé Ar-Rahman ikọ̀ ọlọ́run kí ni ìtumọ̀ rẹ̀ òun ló ní kẹ̀sí kẹyìn kárí gbogbo ẹ̀dá láyé wọ́n tún wáá jẹ́ sà fáwọn onígbàgbọ́ òdodo níjọ́ gbẹ̀ngà ìṣẹ̀yàmù láàrí yorùbá a máa ń túmọ̀ kínní ní dáadáa wọ́n pe ọlọ́run ní ar ọba àjọkọ ayé wọ́n wáá pe ní Ar-Rahim ọba gíní o àṣàkẹ́ ọ̀run nítorí ọ̀rọ̀ tó bá dẹ́ta sọ wípé wọ́n kánà ìlúmìnira rahima àwọn onígbàgbọ́ òdodo lọ sàwọn kẹrin ọlọ́nkọ́ fún wa sẹ́ni tó kẹ́ ọ ọ̀nà ọ̀pọ̀ jẹ̀wáyà ọ kẹwàá ọ ọlọ́májà jíyà ní ayé àtijọ́ bí nà kíámà gbogbo àdánwò yìí ti dojú kọ wá ní nàìjíríà yìí nípa ọ̀rọ̀ àgbò tí ò sí ọ̀dọ́pàá ìtí ọlọ́run tó gbòòrò yìí ìkẹyìn sì kẹnu débi pé gbórí ìbínú rẹ̀ ẹ̀rí ibi títí ọlọ́run tó dìde ìkẹ́ tí ọlọ́run ọba sùhánà ọ̀tàlá ní kọ́ńfẹ́ǹtì ìyàwó kàpẹ́rẹ́ ló fi ilẹ̀ sí ayé ní bẹ́ẹ̀ láàrin àlùjọ náà tẹ̀yìn àtẹ́rìn ìyẹn náà láti ń ṣàánú ara wa bẹ́ẹ̀ ti ń ṣàánú ọmọ lẹ́yẹ ti ń tọ́jú àwọn ọmọ rẹ̀ àwọn ẹranko gbẹ́ kankan bó wàá nìkẹ́ ọlọ́run ó ṣètò àṣekẹ́ ọlọ́run kọ kan ní mi mo lọ́kọ̀ ọ̀kan nígbà tá a fà kẹ́tẹ̀ wo ariwo lò wọ́n kọ̀ ní wọ́yá rahmatan wà rahmatan mo mà tí sì fi àlá wàṣẹ àti kò láṣà ìrìn ó lékè gbogbo ohun kóhun tó pọ̀ ju gbogbo nǹkan lọ fẹ́ ju gbogbo nǹkan lọ ìláyà ìláyà ìláyà ìláyà ọlọ́run àdarí ẹ̀ sí mi àdarí ẹ̀ sọ́dọ̀ gbogbo wa àkọ́kọ́ náà nẹ̀ta gbà àwọn ni àkẹ́sà rẹ̀ ká ṣe dáadáa alẹ́sánù yìí gbólóhùn ni tó kó gbogbo ìpìlẹ̀ sí sínú àti ìbágbépọ̀ ní ìwà ni nítorí ọ̀rọ̀ tó bá dẹ́dà sọ wípé inna rahmatallahi qaribun minal muhsinin ìkẹ́ ọlọ́run súnmọ́ gbogbo àwọn ẹni tí wọ́n ń ṣe wọ́n ń ṣe dáadáa àwọn ẹnìkan ni wọ́n rí kẹ́ ọlọ́run ẹ̀rí àwọn tó já sí wípé àti kékeré àti ńlá wọ́n ń sọ wọ́n sì mọ̀ yí kọ́ lọ́wọ́n ọba subhanahu wa ta'ala bó ṣe mọ̀ nǹkan tó hàn kò sí yàtọ̀ láàrin ohun tó pamọ́ àti ohun tó hàn lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tó fi já sí wípé gbogbo ẹni yòówù tí bá ń sin lọ́hùn dáadáa tí àárín òun àtàwọn èèyàn náà da kò lákùndínú ọ̀láṣẹ ètò nú òsì láṣẹ jù nú gbogbo orúfẹ́ àwọn ènìyàn ìkẹ́ ọlọ́run súnmọ́ wọn ìdákùn ẹja sí rere nítorí kíkí ní ọlọ́ha yóò ṣègbò ìmọ̀ àṣírí gbogbo àwọn tí ń ti rere pátá ọlọ́run nífẹ̀ẹ́ wọn yàtọ̀ sí pé wọ́n rí kẹ̀ ìfẹ́ ọba sùhánà ní kọ̀rọ̀ àti ní gbangba lọ́pẹ̀ ní tàkùwà òun náà ni káìlù mọ̀rọ̀ sí ọ̀tẹ́lùkù alìmọ̀rọ̀ àṣẹ ọlọ́run káṣe àṣẹ ọlọ́run kéèyàn pàtì lọ́pẹ̀ ní tàkùwà ni ẹ̀rí mọ́lọ́fà àfà ọ̀tọ́lá ibn Mas'ud radiyallahu anhu wọ́n ni àtàkùwà mú tí wọ́n pè ní kàyà wọ́n ọlá yóò ń sà ká máa rẹ́ sọlọ́n ká máa gbàgbé rẹ̀ wà ń yí ṣara ká máa dúpẹ́ fọlọ́n ọlá yóò sà ká máa sa ìmòrè sí Allah tabaraka wa ta'ala ọlọ́wọ́ bá sùhánù káfí ní pé ìpayọ̀ ọlọ́run ó lè jẹ́ kéèyàn rí kẹrẹ̀ rahmati wasi'at kulla shay'in ọlọ́run ní àánú mi ìfẹ́ mi gbogbo òrò ju gbogbo ohunkóhun lọ àti àtúbọ̀ àlèlẹ̀ bí náà yàtọ̀ kù màá kàkọ́ọ́lẹ̀ rẹ̀ ẹwà alaikum salam wa rahmatullahi wa barakatuh àdínúrúdí ò tí ì dé tẹ́lẹ̀ àbí àti bá àwọn ọkọ̀ dé tẹ́lẹ̀ tó àwọn ọ̀sẹ̀ dé tọ̀. ìkẹ́ mi ó gbòòrò ju gbogbo ohunkóhun lọ màá sì kàkọ́ọ́lẹ̀ rẹ̀ fáwọn tí ń payọ̀ lọ àwọn tó ń yọ zaka àwọn tó já sí pé wọ́n nígbàgbọ́ sí ayé ọlọ́run àwọn tí wọ́n ń tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam

òun ni káà náà máa sàánú àwọn èèyàn gbogbo ohun tí a bá ní ojú ohun tá a ní ìdí lọ ẹlòmíì lọ́wọ́ àmẹ́ ọ̀ jàmá ọlá la ní ni owó la ní ni ìmọ̀ la ni ipò la ni gbogbo àwọn nǹkan tá a ní tó ju ohun tá a ní bùkátà sí lọ nípa àwọn ẹlòmíì lọ́wọ́ àmẹ́ ọ̀ kọ́lá èèdò yìí alimọ́mù Shafi'i alayhi rahmatullah ọdún wa adi zakatal jahi fa'lamu bi annaha kamithli zakatil mali kama nisabuha zakayi yọ na ọmọ kọ́ dàbí zakawo ni níbi ìdèkè téèyàn ó fi yọ tó ti pé ẹni ó nímọ̀ tó fi mọ̀ sáwọn náà rẹ̀ ó jù ẹni olówó tó bá fowó sáwó owó èrò ní pọ̀. ìjá sí lọ́dọ̀ wa bíbáyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń lówó owó wọn máa nírìn. wọ́n bá ti lówó àìsí wọ́n bá ti kú ẹ̀ ní gbúrò wọn mọ́. ìfẹ́ ti parí lórí wọn nìyẹn. ẹ lọ wádìí gbogbo àwọn ẹni tí wọ́n lówó títí ọ̀ parí lórí wọn àwọn ẹni yẹn lówó bó ti yẹ kí wọ́n lò ní. nǹkan tó fi dájú pé bí kí wọ́n máa wà khalidan mukhalladan ni wọ́n ti láyé tó tó máa pò orílẹ̀ ọlọ́run ọdọọdún ọmọra ni tó tún rán yẹn lọ ẹlẹ́kùn bó lẹ́nìkan ti rìn mí lọ mọ́ká tí ó sọ pé kí tó ń tọ̀ wọ́n bàjẹ́ ọlọ́run máa ta sí fún ní o torí pé nìyàn gba aládá kó ṣe hajj o ẹni tó lọ ṣe hajj kìí ṣe pé ò ní gba aládá o ṣùgbọ́n bàbá olówó òun ló ládá kò sì ní dí ládá tiẹ̀ ìyẹn fún ìyẹn jẹ ìyẹn ní ìdí irinṣẹ́ ìyẹn ní ìdílé ìyẹn fẹ́ ṣe bùkátà nílá ìyẹn sì ní ohun tẹ́yìn lè fi sàánú yẹn ìyẹn bá fún yẹn yóò máa da fún yẹn sí i inú nǹkan tá a fi rí kẹ ọlọ́run ni wọ́n ń délé ọ̀rọ̀ yẹn òun lọ́rọ̀ tí wọ́n sọ láàkà láti fi àrọ́ ìmọ̀ọ́nì gbogbo àwọn tí bá ń sì kéèyàn tí wọ́n ń sàánú yẹn yarhamuhum rahman ọlọ́run ọba àjọ tí a yọ máa kí àwọn náà àníbi sọlá àsọlá ni yarhamu ahlal ardi àwọn tó wà lórílẹ̀ ẹ máa sì kẹ́ wọn ẹ máa sàánú wọn yẹ sàmùkù máa ń fi sàmà ẹni tó wà ń sẹ́nà ọmọ àkẹ́yìn náà kálọ́ wà ń sẹ́nà jàmá ọ̀la rí bẹ́ẹ̀ ẹja wá kí ọlọ́run pẹ̀lú káà náà sì kéèyàn gbogbo ẹni tí bá ti ń kẹ́yìn láyé aláì kò ní sọ̀rọ̀ fún tọ̀ tó bá ní lónìí kò ní di aláìní lọ́la ọba àjọlá ọba àjẹmọ́ ọba àjẹyìn ọba àjẹkù ní ti pò kìkan. àwọn ẹni tó máa wà lórí ipò yẹn náà wọ́n ṣe dáadáa lórí ipò ọ̀ wá ní sí àṣẹ rárá àwọn èèyàn sì á máa lọ́rùn sá ẹni iná àti darí nǹkan láyé rí ẹ lọ béèrè bóò ló ṣe síkà tó wà lórí oníbẹ̀ ẹ̀dá kan ẹja máa láàánú àwọn èèyàn láwọn ti sàánú àwọn náà bákan náà ìkẹrin nínú ohun tí ẹ fi rí kí ọlọ́run sójú ọ̀nà ọlọ́run ìjagun yẹn kíyàn gbìyànjú bóò lẹ̀ ṣe máa gbòòrò láwùjọ tí ìjọ wa káà máa jẹ́ kẹ́ láàrin àwọn sábà jẹ́ kẹ́ láàrin àwọn ọ̀rẹ́ wà fẹ́ wà sí ẹ má ṣe wà sí ìlú àyíwá jẹ́ wà sí olè máa ṣe wà sí tọ̀fíì ẹ máa sọ pé ká mọ ọlọ́run lọ́sàn gbogbo ọgbà ẹ̀rùn pé wọ́n máa dájà alẹ́ ni àwọn tí wọ́n bá ní nǹkan tí wọ́n ń tọ́lá àrímọ́lẹ̀ àti àsopẹ́kẹ̀ yóò máa bí wọ́n ń dúpa ẹ má ṣe wà sí bíbà yìí mọ́ àwọn ọ̀sẹ̀ jẹ̀ hajj ẹ má sọ̀rọ̀ súnmọ̀ bíbà yìí mọ́ súnmọ̀ bọ̀ súnmọ̀ máa ń bàbá tí ń lọ sọ pé ẹ ànábì náà ti kíní àwọn tí wọn fẹ́ gbá wọn bá nẹbí mi kọ sí òní dìtà nígbà wọn ò ti jihad bákan náà lè fi sọ̀rọ̀ ní nǹkan tí ẹ fi rí tẹ̀lé jíjírọ́ tòótọ́ òun ni ohun tí ọlọ́run bá kọ̀ káyìn ẹ lòdì ọlọ́run ọba sùhánà sọ pé innal ladhina amanu àwọn tó nígbàgbọ́ lòdì wal ladhina hajaru wọ́n tún yẹn ń kálọ̀wọ̀n ọ̀fẹ́ lójú ìdáhàjú fi sabilillah ọgbìyànjú ìjọ ọ̀nà ọlọ́run bó lẹ́sùn ṣe máa gbòòrò yẹrùjúnà rọ́hmẹ̀tàlá àwọn yẹn ni wọ́n rẹ̀ kàkẹ́ ọlọ́run Allahu Ghafur Rahim ọlọ́run ọkùnrin jù yóò sì kẹ́ wọn káàánà gbìyànjú bóò láti nìkan nínú ara òyìn kàkálẹ̀ nínú kíkà kiri kẹ́ ọlọ́run ìrún bẹ́ńbẹ́ o àwọn akíkàndá kan sí ìjà lọ yẹn padà kò sí yàtọ̀ láàrin kí n máa kíkàndá kan sí àtàìkírun kankan náà méjèèjì àbọ̀dẹ́dà ní fàwáyé lòlẹ́ alladhina hum an salatihim káhùn àwọn akẹ́kẹ̀ẹ́ dákẹ́ sí nífà àwọn tó ti kí wọ́n bá kí ìkà ní ìsinwọ̀n ní kí mímọ̀ tí aláìkí náà ni irú bọ́lọ̀un ṣe sọ pọ́rọ̀ èèyàn ni ọ̀rẹ́ ẹni kí kásìkò ẹ̀ kí ẹ̀ bá kírun kásìkò ẹ̀ tó tó ọlọ́run nígbà kásìkò rẹ̀ bá lọ́ta bá sẹ̀kí ọlọ́run nígbà kí ẹ̀rí fáwọn yorùbá náà máa ń sọ bí sàkábà owó èèyàn bí èèyàn yọ àwọn tó nígbà oko ni wọ́n kì yàyà ní ọ̀padà jáde kò ní. irú wọn lẹ́kàn rí wọ́n bá sọ àwọn tó gbá wọn lè ní wọ́n ti gbá wọn ní one million eh, fifty million hundred million. bí ìyẹn bá sì ta dúró owó yẹn tọrẹ wàláì kò ní pàdánù dúkà rẹ̀. ọ̀rẹ́ mi kì í pèsè ẹni tó jìnà wọ́n máa ń sálé sí dáadáa rẹ̀. àbára kìíní yìí náà ni bàyẹ́rẹ́ bẹ́ẹ̀. wọ́n lọ sí ìgbà níjọ́ kan owó sì ní ìgbà rẹ̀ bówó ṣe jábọ́ lẹ́yìn ọ̀pọ̀ ni àyẹ̀wò máa bá wọn ní á ah! kí n fèrú kówó níjọ sáàbì àwọn òrò wà àwọn ọmọdé ah kí lè ń wí ìyẹn ó ta gbòòrò láti bí ìjẹta ó lóun ó rì wàhálà ní sẹ́yìn náà ṣùgbọ́n kó wàhálà láti ń tókè ní ìjọ sáàbì ní òrò wàhálà yìí wọ́n máa padà gbówó wá owó sì pín kìí sí jọ́ kìíní kìí sí kìí kìí sí kẹta kìí bẹ́ẹ̀ sí kó ṣe é ń tọ̀hún mo tó ti mú kóhun gbé lọ ni. àhẹ́kẹ̀dà gbogbo àwọn ẹni tá a ti wá àti zaka fún kí máa yọ zaka nígbà wọn bẹ̀rẹ̀ zaka báyìí ẹlòmí yọ fifty thousand nígbà ọ̀ya ọdún kìí sọ́kẹ̀lé hundred ní ọ̀pọ̀lọpọ̀ wọn ti yọ five hundred thousand wọn kìí yọ jù bẹ́ẹ̀ lọ. Ìdúpọ̀ wà mẹ́rin pé ẹni yóò wù ọmọ àfẹ́sùn mi zẹ̀ká ma òlá ìkàhùnmùn mọ́bà fún ẹ bá yọ zàkà báyìí àdìkèlé máa bá dúkìá yìí nínú nǹkan tí yẹn fi rí ìkẹ̀ ńlọ́wà nínú nǹkan tí yẹn fi rí ìkẹ̀ àtọ́fún àfẹ́rùn mẹ́mẹ́ pẹ̀lú jíṣẹ́ ọlọ́run bá mẹ́mẹ́ zàkà yọ mẹ́mẹ́ ọlọ́run ní wa aqimu salata wa atu zàkà ẹkírun ẹyọ zàkà wa ati'u àní ìtẹ̀lé tọ́lọ́wọ́ àti tòjíṣẹ́ ọlọ́run bá tẹ̀lé àti kàtúnísì tuntun bí ká tẹ̀ láti ṣe bí kàlùkọ́ àti má ṣe má lùkọ́ àti kò sílẹ̀ ọlọ́run sọ pé wàhálà kìtàbù anzalnahu mubarak fattabi'uhu wattaqu fa la'allakum turhamun alukurani ìfẹ́ òní bùkún ní ká sọ kalẹ̀ ẹ tẹ̀lé ẹ̀dẹ̀ fáyọ̀ ọlọ́run tẹ́ bá lè jẹ́ni nínú mẹ́wàá tí mo kó wá bàbá tẹ́tí gbọ́ nítorí pé kò sí àtọ̀ láàrin ẹni tí ń ka Kùránì àtẹni tí ń gbọ́ àtẹ̀lárí nínú àwọn olùmọ̀ tí wọ́n ní pa ah, ẹni tí ká máa ń ti wàhálà ń jẹ ṣùgbọ́n di káwọn fi sọ pé kò sí yàtọ̀ mo lọ́rọ́ bá dẹ́dà tó ní ọ̀yẹ̀dà kúrẹ́ al-Qur'anu fastami'u lahu wa ansitu la'allakum turhamun wọ́n ń tẹ́ al-Qur'an tẹ́tí kẹ́ẹ̀gbọ́n à ń sì tù kẹ́ẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin kí ẹ̀dá kẹ ẹlòmíràn ti kẹ lọ́kọ̀ sí ìṣẹ̀lẹ̀ ní mo kàdé àkọ́kọ́ dẹ ẹ̀kọ́ ọ̀fẹ́ ti dẹ à ń kẹ ẹ̀fẹ́ ti gbọ́ ní ìtumọ̀ rẹ̀ wọ́n á ń sì tún kẹtù wá dákẹ́ àìmọ́ abalẹ̀ ní sọ̀rọ̀ làálẹ̀kùn tó hamud ẹ̀dá lè jẹ́ ní ti ẹ̀rí tẹ̀ ara jì mí àtẹnudí ń tọ́ á ní àtẹnudí ń lọ ń kọ́ àwọn méjèèjì ni wọ́n rí kẹ́ ọlọ́run ẹ̀rọ ọlọ́run bá bàjọ́ káyé àdùá a máa fi ọlọ́run bá subhanahu wa ta'ala pẹ̀lú orúkọ rẹ̀ Ar-Rahman a máa fi pè é gẹ́gẹ́ bí mo ti sọ fún wa níbẹ̀rẹ̀ lédè ọlọ́ha àwédè Ar-Rahman ayé máa orúkọ ọlọ́run ar ká máa fi pè nínú gẹ́gẹ́ àfẹ́rí kẹrẹ ni wọ́n sọ yá Rahman ẹ̀rùhàmùnì. mọ́gẹ́ ṣe túbọ̀ rẹ̀ ní pé kọ́ wá mú tẹ̀sùbá àwọn afayára máa wá nílẹ̀ ọ kìí ṣe túbọ̀ rẹ̀ nìyẹn o ilé yìí bí ò ṣe bá mú nínú ṣẹ̀ríà kò tún bá mú nínú làákàyè ọlọ́run bá sọ wípé wà ìdá sáàlàkà ìdáàdí àǹdí ìní ìkọ̀rí ìbọn òjì ìbò tàwàtà dáàí ìdàdà áàlì káwọn ẹ̀dá mi bá pè mí àdé tí wọ́n kọ́ bèèrè nípa mi lọ́dọ̀ ọ̀dọ̀ àníbi sọ̀rọ̀ àlẹ́ òṣèlú wọ́n fún ọ wípé èmi nìyí kọ̀rí ìbò ní mi mo súnmọ́ mi jìnà rárá ojú ìbò dáàwàtà dáàí ìdàdàárì mo máa ń jẹ́ pé ẹni ọba ti pè mí tó bá ti pè mí àtọ́lọ́wọ́n alóhùn súnmọ́ wa wọ́n á dó ti ṣe kàkẹ́kẹ́ kàkẹ́kẹ́ kàkẹ́kẹ́ kàkẹ́kẹ́ kàkẹ́kẹ́ ẹnìkan sì ti dé ní ìṣòro ìṣàkàkẹ́kẹ́ ọ̀kẹ́ta ẹgbẹ́ àwọn ti lọ bẹ̀. Àléláhi mọ́sàlélá àyà. Ọlọ́run ò jìnà sí wa débi pé wọ́n wá pè nílẹ̀ ẹgbẹ̀rún kó tó dá ọlọ́run. Kí ìyẹn má pọ̀ ọlọ́run orí tó bá wọ ọdún sọ̀rọ̀ níṣẹ́ tó bá pè kẹsẹ̀ lọ́ba dẹ́dọ̀ dàdọ̀. Adá sọ fáwọn àdáni kí wọ́n lè ti kí ọlọ́run báyìí. Kí àwọn bọ́gí bọ́ pẹ̀ ọlọ́run ròyìn wọ́n wípé ọ̀dà ìrọ́kìbò òfèlè tó ń kí dàgbò lọ́ha ọgbọ kojú omi fẹẹ dẹkùn dá láàmú kojú omi fẹẹ dà sínú odò onídàánù kí sọlá òun lẹ́ẹ̀kan wọn sá fọmọ ìjọ ìyẹn ni kọlọ òní kan wọn pé òun ní nǹkan rí Ọlọ́run tẹsí máa jẹ pé wọn kí ni wàá ní tiwa nítorí bẹ́ẹ̀ àwọn ìyá rahman irham ni wọn náà tó máa ń kẹ́ mi sí kẹ́ mi lè ti fọ́ àkàyà rahman mílíọ̀nù àti ọgọ́rùn-ún kan ò ní ìgbà ti ṣẹ̀ka ó tó di kí Ọlọ́run jẹ pé rẹ̀ níparí nínú nǹkan tá a fi rí ti ọlọ́run hal iktaru min al-istighfar á pọ̀ ní ìmọ̀ àwọn àforíjì ọlọ́run ẹ̀ṣẹ̀ pọ̀ gbogbo ọ̀rọ̀ báńdíìtì àwọn boko haram gbogbo àwọn àdánwò àjálù ìpànìyàn yìí ìjínigbé gbogbo jákujàku yìí náà ẹ̀ à ń jẹ díẹ̀ nínú wàhálà tá a dálẹ̀ náà à ń jẹ díẹ̀ ni ọlọ́run bá sọ pé gbogbo bá ń ṣe ń ṣe é fún mi owó kan tí ò ju kékeré ẹyọ abẹ ẹyọ kan pé ó ti di kékeré lọ́dọ̀ tí wàá sùn òun làwọn ọjọ́ míì dájọ́ lọ́n kó àwọn rẹ̀ ìlọ́po rẹ̀ lọ́wọ́ apele sọ́dọ̀ wa ìjọ ṣùáìbù tí wọ́n ní kankan míì lọ́rùn alẹ́ sọlá tó sọlá àwọn àṣàbù láyìíká wọ́n gbajúmọ̀ dùnú ẹ̀sẹ̀ tí wọ́n máa ń dá òun ní dídí òṣùwọ̀n kù pẹ̀lú ń bẹ̀ lọ́rọ̀ wà fáwọn èèyàn láàárín àwọn èèyàn wọ́n máa kọ́ lé epo níbi kéèyàn máa kọ́ kínní kí ni wọ́n sì máa ń sin ilé epo ilẹ̀ àmàrà rọ́bù tó sún wọn wọ́n dínkù bẹ́ẹ̀ wáyé ló lè mú tọ́fì fi iná lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni òsùn wọn dínkù bẹ́ẹ̀ àwọn tẹ̀lé wọ́n ti dínkù láti inú ọkọ̀ sí wọ́n kójá sọ́gbà ìbẹ́yìn náà sì padà dínkù lẹ́yìn àwọn tí ń wọ́n tó sún epo kù gbogbo nǹkan là ń dínkù lára àwọn gàrí àwọn ọkùn lára tó táwọn èèyàn á dínkù gbogbo ẹwò ọlọ́run ò sì pa wá rẹ́ ṣùgbọ́n ìyà díẹ̀ díẹ̀ ní ìjòkú ìgbẹ́ òun èyí ti jẹ wá lọ nítorí bẹ́ẹ̀ nù kẹta fi rí pé ọlọ́run mo ní alẹ́ sèkì fàárù bí alẹ́ ìkàrò mi ní alẹ́ sèkì fàárù akọ níbi ìwà foríjì ọlọ́run ọlọ́run bá dẹ́dà ní bẹ́ẹ̀ bá ń wá foríjì ọlọ́run bẹ́ẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ jẹ́ ní ọlọ́run ọba ọ̀kẹ́ ọlọ́run dàkún fún wa gbogbo àwọn òkùnfà mẹ́wẹ̀ẹ́ wáyé ẹ̀dá kan jágbìn ẹ̀kọ́ sọ ká sì gbé wá sínú ìgbésí ayé wa ọlọ́run kò sọ wa lẹ́nu tí ọ̀kẹ́ ọmọ wa abdulrahman asọ́ lórúkọ tó da lọ́dún ní ọba fún wa lẹ́kọ̀ọ́ ọlọ́run jọ sọ wa lẹ́kọ̀ọ́ tó da ọ ọlọ́run kó ṣe ní eh, níbi àdúgbò ọlọ́run kó bá a sọ eh, ọlọ́run kó bá a sọ ọlọ́run kó sì jẹ́ ní ọwọ́ dáadáa ní ẹ̀yìn àwọn èyí tó bá náà ọlọ́run bá fún ajá jẹ kòrò ń pa wọn àti èyí tí ń bẹ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa gbogbo apáta la tún ṣàdúrà fún apáta ọlọ́run kó gbàdúrà wa kó ṣe kó rí wa subhanakallahumma wa bihamdik ashhadu an la illa anta astaghfiruka wa